الحمد لله رب العالمين حكم بالموت والفناء على بني الإنسان فقال كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó jẹ́ pé ètò rẹ̀ tó ṣe òun ni pé ẹ̀dá ọmọ kúrò láyé nígbà tá a bá ti wá sáyé ta lò tán ó ní kullu man alayha gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ ní òtàn ọlọ́run bá nìkan ni yóò ṣẹ́kù sóràtò rahman ayah twenty six to twenty seven tá a bá sì ti kúrò láyé tán yòdà àwọn ọ̀nà fílùkòbóòrì ìlàyé omi lè bá wọn fi wá nù ṣòro á fi wá sínú sàárè títí di ọjọ́ gbèǹde mo yin ọlọ́run bá wa náà bá tó lórogún ni mo ń jẹ́rìí pé muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run wa náà lòbíṣẹ́ rẹ̀ ni arsalahu bilhuda wa dinil haq ọlọ́run bá pẹ̀lú ẹ̀sìn islam kì í ṣe ẹ̀sìn òdodo wàbí kọ́mú ìlúkúfòrè wádọ́làl ó sì rán níṣẹ́ káti ìlànà tí ò bá tọ́lọ́run káti bọ̀lẹ̀ káti darí àwọn èèyàn kúrò níbi ojú ọ̀nà àná síbi ojú ọ̀nà ìmọ́lẹ̀ ti ṣe islam wàhálà alihi ọ̀sáàbìhi ọ̀sálàmù sàfihàn kẹfìrọ̀ lẹ́yìn wọn àgbà náà a sì wà ní orí ètò wa tóbùlù sàlám ọ̀nà tí a ti là bá a ṣe rìn tá a ti là ọlọ́mọta ti rọrùn fún wa ìǹtọ́lọ̀ ti là kalẹ̀ onílọ̀nà ọ̀la wa tá ń júwe rẹ̀ yìí o ẹ̀mọ̀ ìyá mi olùgbọ́ gbogbo tàdákẹ́rú àlùmọ́ọ̀tà wà kórìbà nùzólè dandan ni ká mọ bára wa sọ̀rọ̀ ikú àti pé kìí ṣe ti ilé ayé yìí ṣẹ̀dú tó lọ rẹ́rẹ́rẹ́ o ká tó mọ katira ká tó mọ káyà ká tó mọ káàdì báwa náà ṣe ń rí oúnjẹ ká pé òdodo ni ṣùgbọ́n tí ó fi nílẹ̀ dáadáa oníká kí alukoran fúnra wa ká fi ṣẹ̀rí tí ó sì fi nílẹ̀ dáadáa oníká kí àdìsí ànábì sallallahu alayhi wa sallam fàṣàìdù láhù bìlẹ̀ àmàlì sọ́ọ̀lìhà tàbá wa ń sọ pé ká múra sílẹ̀ fúngbà tá a kúrò tá a ti kó padà iṣẹ́ rere òun náà là á pèsè kalẹ̀ gbogbo tá a ti ń sọ láti bẹ̀rẹ̀ rọmọdọ́ọ̀nù yìí òun náà ni ntáàmọ̀ palẹ́sẹ̀ wọ̀tọ́ọ̀bà tìmínà dùnú ká máa túbá kó níbi ẹ̀ṣẹ̀ ká máa yọra kó níbi tá a bá ti ń ṣe lọ́hùn ká máa bọ́ síbi iṣẹ́ mímọ́ fa iná ìsìyánà mọ́tì torí pé kéèyàn máa gbàgbé kóhun ó kú láyé yóò ń sil qalb a máa jẹ́ ó le kokoko gbogbo líle koko ọkàn tọkàn ọmọ ádámà le koko yìí àìmọ̀ràn ti kéèyàn ó kú ni o béèyàn bá ń rí òkú tí ẹ̀ ń gbọ́rọ̀ kú tí sì ń rókú ààrẹ ọ̀rọ̀ lásìkò yẹn nínú àdìsẹ̀ àbí ọ̀rẹ́ta rọ̀dí Allahu ta'ala anhu qala olójúṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ wípé àṣírò mi ń dékìrì hádìní làdá ẹ pọ̀ níran tí ikú ti máa ń wọlé adùn yẹn yáà ní almos ó ní ihun tó jùsọ ọlọ́run gbà lérò pẹ̀lú hádìní làdá ẹni tí máa ń wọlé adùn pọ̀ ní kú. nínú ọ̀rọ̀ míì ẹ̀nà abdullahi ibn umar radiyallahu ta'ala anhu abdullahi ọmọ ọmọ rúgbà wa ọlọ́run àti wa yẹn ń قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي olójútẹ ọlọ́run bá mi mú léjìká ọwọ́ à ń sọ fún mi pé kún fi dúníà ká anáka gọ̀rí máa bẹ láyé bí àjòjì àwọn ábẹ̀rẹ̀ sẹ̀bí ilẹ̀ abẹ́ni tí ń rí kọjá lọ olójútẹ ọlọ́run bá sọ fún mi bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi náà àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ̀jẹ̀ á máa bẹ nínú ayé bí àjòjì abẹ́ni tí ń rí kọjá lọ ó ti yé ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi bí mo ti ṣe sọ̀rọ̀ wàkánà ibn umar ibn umar yìí náà rọ́bì aláwọ̀ tààrà húmà òun náà máa sọ wípé ìdá àmùsáyìíta fàlátàn tọ́lẹ̀ lè sọ̀bà tí ọba lẹ́lẹ́ tilẹ̀ su má retí sọ̀bà wà ín àṣùbáhàtà tilẹ̀ bá sì mọ́ ọ fàlátàn tọ́lẹ̀ lè mọ̀sá má retí kó dalẹ̀ sẹ́yìn tẹ́ ń gbọ́ mi àtẹ̀mí náà sáà ronú bẹ́ẹ̀ ó ní wàhóòdù ní ṣe hátí ìgbà tálàáfíà ń bẹ fún ọ lòó lè má rọ̀dì gbàdìgbàdì fáǹfààní lo àǹfààní ìgbà tálàtà ń bẹ torí ìgbà tí àlàáfíà lè mọ́ sí mọ́ wàmí àyà àtìkà lo àǹfààní ìgbà tó ń sẹ̀mí yìí limoti kọ́lọ̀n tó gbà tọ́rọ́ lọ́wọ́ bá náà ló mọ̀ ìgbà tó gbà. bákan náà ni abdullah àní nàbí sàmání abdullah bẹ́ẹ̀ tí wọ́n bá dá kọ wọ́n máa ń sọ fún wa pé ibn mas'ud ni. àní nàbí sallallahu alayhi wa sallam qal aljannatu aqrabu ila ahadikum àlìjánà lẹ́ni kọ̀ọ̀kan yín ní ṣìrọ́ọ̀kì náà lè yí ju okun bàtà rẹ̀ lọ àbí ju ìpákó mú bàtà rẹ̀ wà náà rò mẹ́tòlùdàrí bẹ́ẹ̀ náà sì níná o rọwà Bukhari ó wà nù àdéhìsì mọ́ tí ó wa láti àkọ́kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bá ní ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ànábì tẹ̀lé ayé iná ó tún tòrò tí ẹ̀ bá rántí pé wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ kódà àwọn èèyàn kan ò ronú débi ikú wọ́n kàn ronú débi pé àwọn ò fi ààyè àwọn ò fi pò táwọn wà lẹ̀ ìwọ̀nba eléyìí nìkan ló ti wá láǹfààní nítorí pé nìkan wà ń bẹ̀ tẹ́lẹ̀ káwọn tó débẹ̀ tí èèyàn bá tún wá go further tó tún wá nu pé ayé gangan òun fàyè lẹ̀ kò sí kálíbà àwọn èèyàn tí ò tí ì sí ní tí ò ti lo ayé rí tí wọ́n tún ti padà wà lábẹ́ ìpẹ̀ báyìí bẹ́ẹ̀ àwọn tó ga jù lórí ilẹ̀ ayé ní ọlọ́run ti sọmọ ádámọ̀ àwọn ànábì ọlọ́run ni kò sí sẹ́nì kankan lórí ilẹ̀ ayé mọ́ báyìí abẹ́ ìpẹ̀ ni wọ́n wà gbogbo àwọn tẹ́ ẹ̀mọ̀ tọ́ka sí láyé tí ayé ò gbàgbé ìtàn wọn wọn tó àwọn ànábì ọlọ́run ṣébi tá a sọ pé tòtòrí náà ọ̀jọ̀gbọ́n kan ní wàlá tamshi fawqa al-ardi illa tawadu'an má sì máa rìn lórí ilẹ̀ àfi kó o jẹ́ni tí ó máa tẹríba ó yẹ kán ṣẹ̀ṣẹ̀ máa júwèé gan ni ìwọ kọ́ ló máa sọ pé báyìí ló jẹ́ fàkámú táhátàhá kọ́ọ́mún húmù mínkà àròfáhùn àwọn èèyàn ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n ju ọ lábẹ́ ìpẹ́ wọ́n ju ọ lọ in fact wọ́n ti wà lábẹ́ ìpẹ́ wọ́n tún ju ọ lọ níwọ̀tọ̀ wà láyé. àbí àbẹ́ ìgbọ́rọ̀ mi yé mi ìwọ tí wọ́n wà láyé wọ́n lè sọ pé ọmọ alágbájá tí mo lábẹ́ ìpẹ̀ ní wọ́n sì kọ̀nsídà ẹ̀ ju ọ̀rọ̀ tiẹ̀ lọ nítọ́lọ̀ ní kí wọ́n jẹ́yàn dé láyé so kí wá ní gànràngànrà ọmọ ádámọ̀ wà lè débi wípé kò ní rántí pé òun ó fàyè lẹ̀ yóò bàtà rẹ̀ jẹ́ yóò tún bàtà ọmọ ádámọ̀ mi jẹ́ yóò bá yé ara ẹ̀ jẹ́ tó bá fi kòólẹ̀ tán náà ìpèrè ọmọ aráyé òun gbéṣẹ́ yóò tún bá ti ọmọ ibi tó ti ẹ kó sàánú wọn ó fi wọn lára ni títí ọlọ́run fi gbà kó wájú wọn tí wọ́n fi mọ́ ké pẹ̀lú míì wọ́n wá kọ̀sán ti ẹlẹ́ ní búburú nígbà tí ọ̀hà di kọ́rọ̀ ọ̀hà gbẹ̀yìn nígbẹ̀yìn gbẹ̀yìn wá náà wọ́n sọ pé tó ọ̀sẹ́ gbọ́ tó agbọ́já ti jáde láyé ló bá parí ọwọ́ ọlọ́run náà ló wà tẹ́lẹ̀ o gbogbo èyí tó lò tó ṣe gíragíragíra iná ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run kan dẹ́lẹ́kẹ́ ni o kó tó di pé wà padà á di pé kò lágbára kankan mọ́ ìnà tàdákùrà lmọ́t kéèyàn máa rántí ikú ìzáhìdù fi dúnìyà yìí máa jẹ́ kéèyàn ra ayé sá ayé ò kéré bí yóò bá ti sọ pé bíntín láyé yóò sì máa ta ní ibì kan láti ṣiṣẹ́ rẹ̀ ọmọ yìí ó máa wò pé òun fẹ́ kí ìtàn òun lójú ayé wọn àtìgbà tó wọn bá sí ń bẹ̀ mọ́ kó jẹ́ tàn tí a fi gbóhùn dìde lórí dáadáa ìtàn tọ́mọ aráyé mọ̀ sọ torí pé kò sẹ́nì kankan tó wáyé tí ò ní nítàn wàláì wọ́n lè mọ́ kọ́lẹ̀ àwọn nígbà kan wọ́n ti ẹ̀kọ́ tán àwọn bàbá kan ń bẹ láwùjọ wa ní ìsìn wọ́n ní tẹ́ bá fẹ́ ṣe àwọn tó ń ṣe research ní yunifásitì wọn nà ẹ lọ súnmọ́ àwọn àgbàlagbà kí lọ wádìí nǹkan yẹn àwọn àgbàlagbà wọ́n wà á síìtì researcher down pé jókòó ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó sì ń para bẹ̀ bàbá ó sì gbé àkọlé kankan jáde wọ́n sì fún ní tí ó fi parí péjì tiẹ̀ enough information wọ́n sì fún tẹ́gbọ̀n mọ̀ pé ọmọ aráyé nìtàn nìyẹn o ká tó wá sọ àsìkò yìí tí pé technology ń jẹ́ ká máa kọ́lẹ̀ technology ń jẹ́ ká máa fídíò ẹ̀ wọ́n ní à. Uh, oníyẹ̀yẹ́ rẹ̀ nígbà tá a bá pílẹ̀ ẹ̀ fún yóò mọ̀ pé orí òun ti dàrú ṣé kò kò mọ́ ní kó ń sọ báyìí ijó ní ni ijó ní yẹn bóyá thirty something years ni bóyá fifty something years ni bóyá odidi century kan ni wọ́n á pílẹ̀ ẹ̀ ẹ̀ẹ́dì pásọ tí ń bẹ lọ́rùn wọn jọ náà lọ́hùn kan pé ah Allahu Akbar ọ̀rọ̀ ayé ìjọ ni wọ́n ń pílẹ̀ yìí ẹni tó ti ẹni tí ẹlòmíì ti kú fún bíi sẹ́ńtúrì kan wọ́n sì ká ìtàn ẹlẹ́ láyé láyé láyé tẹkinọ́lọ́jì wọ́n sì tún mọ̀ gbé àṣà láyé. ẹ̀tẹ̀ wàá wòwe ìròyìn gbogbo òwe tí wọ́n ń ká sínú ilé èyí tí wọ́n fi ta kọ́kọ́ fún kò tó ìtàn ká sínú ilé o pé tọ́rọ̀ bá délẹ̀ máa fàyọ. àwọn ará kan wọ̀ pé pépà ń ṣòfò wàhálà ìwọ̀n tọ́jú míì sínú ilé pé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ọgọ́rin ọdún wọn lè fàyọ láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ ṣé ń bi eléyìí náà láti ní nìkan wa ò sí ní dá torí ọmọ èèyàn lẹ́lẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ ìdí eléyìí téèyàn ọmọ náà ti kú a máa ṣokùnfà kéèyàn ráyé sábà ikú yẹn sì ni ní hayatu hayati insan òun lòpin ìrìn àjò ọmọ èèyàn nípa yóò ṣe dáadáa àbí yóò ṣe láabi yóò ṣe dáadáa àbí yóò ṣe láabi tó lórí kan bá fẹ́ lọ wọn ní yóò delegate bí ààrẹ orílẹ̀-èdè ó fẹ́ lọ́rìn àjò ọ̀sẹ̀ kan fẹ́ lọ́sẹ̀ méjì oṣù kan yóò delegate sóye nígbà tó bá kò láyé ńkọ́ tí wọ́n níyẹn lóní oríṣiríṣi oríṣiríṣi àpẹẹrẹ àlùkìyàmọ̀ láàrin láyé wa táwa yìí àwọn ìdájọ́ tó wá pọ̀ tó yẹ ká máa ṣàmúlò ẹ̀ ibi tí mo fẹ́ lọ gan nìyẹn nígbà tí yóò bá sí láyé mọ́ kì í ṣe wá àti ikú gan amẹ́ni tó ti dòkú táwọn yẹn wá ń ṣe bálabàla lẹ́yìn ẹ̀ aláwùjọ ẹlẹ́sìn ìsìláàmù wọ́n mọ̀ fòkúra rẹ̀ pọ̀ o sọ́dà kọ̀rọ̀ sóòlù lọ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam òdodo ló sọ o nígbà tó sọ wípé kò sígbà tẹ́ ẹ̀ ní máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tí èsè mùsùlùmí àwọn bíi yahudi àwọn bíi nàṣọ́rọ́ ṣíbóráǹbì ṣíbórí látẹlẹwọ́ kan wọ̀dìrá ámbídìrá ní ìgúnpá kan hátà láódákàló jóhòrò dọ́bín dàdàkàtúmù débi pé tí wọ́n bá wọnú wàgílì tí ẹ sì bá wọn wọbẹ̀. àkọ́kọ́ tó yẹ ká kíyèsí tó yẹ ká kíyèsí púpọ̀ òun ni àmójútó aláìsàn àmójútó aláìsàn tẹ́mi ò sí bọ́lá rẹ̀ kánàmì ní hádìrì tó gbá hádìrì ànábì ìlànà rẹ̀ súnà rẹ̀ sallallahu alaihi wasallam nípa òkú akmalu lè hádìrì òun ló péjù nípa àlànà mukhalifan lè hádìrì israẹli umam yàtọ̀ sí gbogbo ìlànà sí ń bẹ sáà lè máa tọ́ka sí lórí ilẹ̀ ayé mùsùlùmí nánà lìsánì làlìmọ́ yìí ó kó kásì dáadáa sókú kódà kó tó dòkú ká bá lò pẹ̀lú nǹkan tí ó ṣe láǹfààní fún kó tó di pé yóò dòkú tá gbé sínú sàárè rẹ̀ wàhálà ìsánì ilẹ̀ áálíhí àtìgbà tí ó bá dòkú tán tí ò sí mọ́ bá sì dáa sáwọn ará ilé ẹ̀ àwọn tó súnmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ànábì sallallahu alaihi wasallam dídúró tí máa dúró àtàwọn sàábé sùfúùfàn tí wọ́n tò ní sọ́fù sọ́fù kan lẹ́yìn sọ́fù kejì yahmaduna allah tí wọ́n ń dúpẹ́ tí wọ́n yìn lọ́wọ́ ẹ̀sẹ̀fìrúnà láhù tí wọ́n wá ẹ̀sẹ̀fìrúnà tí wọ́n wá eh, àforíjì fókù lilmayi wẹ̀yẹ̀sàlúnà alimọ́kìrọ̀tà láhù wà tí wọ́n ti ń tọrọ àforíjì àti kí ọlọ́run fókù wà tàjáwùzà nìkọ́lọ́run sàmójúkò fún un ó yẹ kó nítumọ̀ sáwà tá à ń bẹ láyé náà ó yẹ ká mọ̀ pé kìí ṣeré títẹ̀lé tánàbí ń tẹ̀lé òkú lọ síbi tá a ti sin ó yẹ ká mọ̀ pé kìí ṣeré títà fi gbé sí inú ìsà rẹ̀ inú ibojì rẹ̀ tí òun àtàwọn sàhábà rẹ̀ ó wà nàró tí wọ́n dúró bẹ́ẹ̀ náà yàdé àlàkọ́bùrì yìí tí wọ́n dúró níbi sàárè òkú sa ìlú ìrìnláwù àtàsbí tí wọ́n máa bẹ lọ́hùn pé ọlọ́run dákun fahán rẹ̀ rinlẹ̀ jẹ́ kó lè jẹ́ kó lè rí dáadáa wí tó bá jẹni tí ó ń ṣiṣẹ́ dáadáa yẹn náà kó tó di kó ẹ̀mí bọ́lá rẹ̀ ahwaju ma kana alayhi eléyìí bẹ nínú ìlànà tànàbí sallallahu alayhi wa tó kù ń bùkátà ẹni tí bá ń bẹ láyé púpọ̀ thumma yata'ahaduhu bi ziyarah lílọ tá ànábì mọ́ wá pààrà sàárè bìsìyàrọ̀ sí láwù tí mọ́ dá tí mọ́ pààrà àbí táwọn tá a sàn wọn kú sí lọ mọ́ sálámọ̀ sí wọn tí ó mọ ṣe dùá tí ó mọ bẹ lọ́wọ́n bá fún wọn gẹ́gẹ́ bí ṣe máa lọ ṣàbẹ̀wò àwọn tí ń bẹ láyé náà nígbà tí wọ́n bẹ láyé ó yẹ ká mọ̀ ní pàtàkì nípa dáadáa tí wọ́n fẹ́ ká ṣe sókù nígbà tí wọ́n bá sí mọ́ àkọ́kọ́ àwọn dáadáa tá a wá wí yìí òun ni ká máa ṣàbẹ̀wò ẹni tí ń ṣàìsàn nígbà tí ń ṣàìsàn yẹn ìgbà tẹ́lò ní òré èèyàn mọ́ nígbà táìsàn dé òun gangan làkọ́kọ́ sábàbí ikú ẹ̀ òun ti wò pé tí báwọn èèyàn ó ṣe pa òun tì ní tó ti yá atán náà ní lágbájá ń kọ́ só travel ní wọ́n ní ò travel ìrì ìrì lọ́dọ̀ mi omi ó mọ bọ́ lójú ẹ̀ pé àwọn èèyàn ti fi mí lẹ̀ eléyìí gan sábàbí ikú ẹlòmíì. n ti ń pa ẹlòmíì àbí tí ó jẹ́ sábàbí tí àlùkìyàmọ̀ rẹ̀ ó fi ya òun náà ni pé ńgbà táìsàn dójú ẹ̀ kan kò ráwọn tó yẹ kó rí mọ́ òun gan mọ̀ wò pé tó àjẹpọ̀ ti tán ni àwọn dókítà ọmọ sọ fún pé bàbá ẹ̀ ń ronú màmá ẹ̀ ń ronú ẹ̀ dákun bọ́ọ̀ ni ronú òsò ní níbẹ̀ gbogbo ẹni tí ọlọ́run gbogbo ẹni tí èèyàn bá ti já lára ẹ̀ ní tí ó ti tó ti ní tó bá a kì í ṣe díẹ̀ tá a bá jẹ́ mùsùlùmí òdodo àwa tọrọ yìí kan jù láwa tí ẹni tí ń ṣàìsàn wá láti mú ẹbí wa tá a jẹ́ yẹn tá a jẹ́jẹ́ àwa ló kàn ju okó tó kan ọmọ yẹn sìn níbi tí wọ́n ti bí ẹlòmíì ibẹ̀ ni ti kọ́ pátì kò rójú àwọn èèyàn lẹ̀ mọ́ àwọn tí ó sún mọ́ pẹ́kípẹ́kí ẹlòmíì ò rójú ọkọ mọ́ kò rójú aya mọ́ nígbà tí nira dojú ẹ̀ àwọn tí ó mọ̀ sọ fún pé yàmùrú náà obìnrin wà sí ìyà ẹ mọ̀ sọ̀rọ̀ rẹ̀ àwọn tó lè súnmọ́ tí ó tètè gbọ̀rọ̀ wọn gbọ́ ta lè jẹ lówó ta nìkan rẹ̀ ń bẹ lọ́dọ̀ yín kí lè fẹ́ ká mọ̀ ọ̀táwọ̀bà àwọn tí ó mọ̀ sọ fún pé ẹ mọ̀ ṣe tútúbá ẹ mọ̀ wá tútúbá ẹ mọ̀ wá foríjìn ọlọ́run àwọn tí ó mọ̀ sọ fún un pé ẹ wí kálímọ̀ tún ṣàhádà ọlọ́run ṣe nípẹ̀kun èdè yín o àwọn eléhùn kò kọ́kọ́ rí wọn mọ́ àwọn tó jẹ́ pé táwọn ọmọ ìyá bá dé àwọn tí wọ́n kọ́kọ́ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ń bo ló dé dúró òkú ẹni tó fẹ́ kú gan orí wọn mọ́ ẹni yẹn sì ti ń dòkú lọ nítorí pé àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní lákìnnú mọ̀ọ́tá fún la ilaha illallah ẹwí gbólóhùn la ilaha illallah sókù yìí kì í sòkú tó ti kú o ibi táwọn kan ti sàṣegbọ́ ìsìn ẹni tí ń kú lọ ni mọ́tà mẹ́yẹn o ẹ jẹ́ kí ẹ gbìyànjú bí ó ṣe rí la ilaha bí ó ṣe rí wí tó e, e, ibi tá a ti bẹ̀rẹ̀ ni ká mọ̀ pa láìsàn tì í ká mọ́ pa aláìsàn sí kí n ṣàdúrà fún gbogbo àwọn tí mọ́ tára ò ní tí wọ́n mọ́ fẹ́kẹ́ ní tí ara ní kí tiẹ̀ ó dìrọ̀rùn yálà àwọn jẹ́ lẹ́sìn Islam ìrìn sí lẹ́sìn Islam kọ́lọ́hún san wọ́n lẹ́sàn rẹ̀ o àwọn kan mọ́ pààrà ọ̀sítù wọ́n máa wá ní tí ó sẹ́tù bíìlì ẹ̀ ẹ̀ǹtí bíìlì ti kà láyà wọ́n àbá ti ṣiṣẹ́ tó yẹ ká ṣe fún yín bọ̀tá àrí àpẹẹrẹ pé ẹ fẹ́ sanwó ẹ san kọ́tà ẹ san half ó dẹ̀ ẹ̀ka ti sọ operation yẹn wàláhì irú kéésì yẹn pọ̀ lọ sí tù àwọn kan wá dìde wọn ọmọ yẹn náà tí ẹ fẹ́ mọ̀yàn rí kásẹ̀ rẹ̀ ń tara ni kásánú ẹ̀ bí ẹ bá ní wọn mọ sẹ́tù wọn mọ ṣe ìdẹ̀kùn fẹ́ ń tara ni ní hospital yóò náwó náwó náwó náwó sọ́dọ̀ ó lè nà tó ní tán síbẹ̀ aláìsàn tí ń bùkátà rẹ̀ sí ní sísan ká mọ̀ pé dáadáa tó gbáǹkọ́ gbìí dáadáa ń bẹ níbi ká mọ̀ pa aláìsàn sí nǹkan tá a bá sọ nípa ọ̀rọ̀ bá ti jẹ́ wọn padà já sí fún tá a bá wọn sọ pọ̀ ọ̀kan náà ni tẹ̀lkínú alimọ̀sádùrí la ilaha illallah orí ńlá ń bẹ́ẹ̀ mi kí gbólóhùn yìí jẹ́ pé òun nìpẹ̀kún èèyàn pàápàá jùlọ ẹni tí ń fi gbólóhùn sí lọ́run lójú ayé tó mọ tó túmọ̀ sí lójú ayé ẹ̀ láti ń rọ ẹlẹ́sìn ìsìláàmù tó ti ní mùsùlùmí lòun kò dìnáyà rẹ̀ kóun ṣe mùsùlùmí ṣùgbọ́n tí ẹ̀sìn yóò yé ẹ̀sàgbàtẹ̀rù bẹ́ẹ̀ sì gbàgbọ́ yẹ ẹ̀sìn oríire ńlá ni bẹ́ẹ̀ náà là ń pẹ́ tí ìṣe lẹ́sìn Islam kò náà wá rí náà rí ẹwà Islam kó rí náà rí pàápàá ìtumọ̀ ọ̀la ọjọ́ ìgbéra kí wọ́n tírèsì history àwọn ànábì ọlọ́run bí a bá rí ẹnìkan nu wọn tí ó tí ìsìláàmù ó yọ àbí kí mo bóun ṣe wí tí ọ̀rọ̀ ìsìláàmù ó yọ ọ́ lẹ̀ látòrí ànábì nuhu alayhi tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ ni o ànábì adamu ṣáájú tòun o ni mo fi sọ nínú àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú pé gbogbo ẹni tó wáyé ló nítàn o ẹnìkan ò sì lè kò lè jù wọ́n lọ kò lè ju àwọn prophet ọlọ́run tí wọ́n ní àkọọ́lẹ̀ tí wọ́n ní chain wọ́n ní link pẹ̀lú ọlọ́run pé mo rán wọn mo rán wọn mo rán wọn direct yàtọ̀ sáà tó ń kọrin prophet lónìí tán lébẹ̀lì àwọn ọ̀ràn prophet àwọn tọ́lọ̀ gangan lébẹ̀lì pẹ̀lú ẹ̀rí bá a ṣe trace ìgbésí ayé wọn from the first person to the last tí sànẹ́bà Muhammad sallam táwa rẹ̀ nìkan sí Islam yọ ọ́ lẹ́kọ́ ní ìgbésí ayé kàmọ́ láti mọ̀ pé hadha huwa dínú huwa dínú al-haqq òun lè sin òdodo òun ọ̀nà ọ̀là táà ń polongo ẹ̀fà yé o ànábì sallallahu alaihi wasallam ní man kana akhira kalamihi la ilaha illallah ẹni tó wáyé pé la ilaha illallah nígbó lóhun tó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí dakhala aljanna yóò wà aljanna bákan náà akẹ́kọ̀ọ́ mọ̀ pé nígbà tí yẹn bá ń pọ̀ ká kú bá a ti ń sọ pé kò yẹ kí ẹni yẹn ṣàfẹ́kù èèyàn yìí bẹ́ẹ̀ náà lẹ̀sùn náà ẹ̀sùn náà máa wá bá o lè ó sì da àkìdátà nítorí kó lè bàkédọ̀ ń tọ̀ ń jẹ́ èṣù náà máa wà èṣù náà kì í fẹ́ fìyàn lẹ̀ àti àti àtìgbà tẹ́mi bá bọ́ fàyídà lókìnà hádìhì lìkẹ́lìmà àlàáfíìmà wà nẹ́tọ̀kọ̀ bíhà tá a bá ti wá rí gbólóhùn yìí tá a wá ọ̀nà bí ó gbẹ́ni tí ń pọ̀ kàkó ṣe wí yàtọ̀ lóra ní ṣètọ́nù yóò lè ṣètọ́nù lọ ṣètọ́nù ráì ṣẹ́tì ẹ̀ mọ́ gbólóhùn náà ló yẹ ká máa ran létí àkéèdà àtàwáhìd ìmọ̀ ọlọ́run lọ́kan ẹlẹ́ẹ̀kejì àlìsọ́rọ̀hún tí ó tẹ̀jì híìzì á tètè gbé òkú sin o gbogbo ayé ló tẹ̀mí léyìn lánàá sí Islam kódà àwọn kan fẹ́ sọ mùsùlùmí di awẹ wọn fẹ́ mọ wọn ti awẹ́wà ẹ̀fẹ̀ yẹ̀yẹ́ níbi ọ̀rọ̀ pé mùsùlùmí ó tètè sin òkú láti discourage mùsùlùmí mi nítorí ọmọ aráyé bá ń ṣe tí ò bá dáa tí wọ́n fòkú ọmọ èèyàn ráre ìwọ́tọ́ ọjọ́ olùgbàgbọ́ òdodo ò gbọ́dọ̀ jọyìn bẹ́ẹ̀ o ẹ̀ẹ̀mọ̀rú awẹ́wà tí wọ́n bí ṣe ni wọ́n bá sọ pé ọ dákú mùsùlùmí ò ti ọjẹ́ sọ́rẹ̀ ọmọ fi mo kú ṣeré mùsùlùmí ò ti gbé ọbọ̀ tán o ìyẹn ni pé mùsùlùmí tètè máa sin òkú ẹ̀yìn sáwọn táwọn ń pè ní medical doctor sọ́pọ̀ lọ́wọ́ ti wá dàrú ni tí wọ́n wá mẹ́ni tó kú ni. Hmm? níbi ọsítù tí ó tó ti ṣàìsàn wọ́n ló ti kú dókítà tiwa náà òun náà ní òun ti wò ó ló ti kú. kí la fẹ́ fòpin eléyìí ráre sí kí la ní síjọ́ náà sí kílẹ̀ bá sún kí la ní sí láàárọ̀ ọjọ́ kejì sí. àwọn bàbá wa mọ̀mọ́ wa gbogbo tí mo fẹ́ sọ yìí ó sojú mi nígbà tí ò sí dókítà kankan lẹ́gbẹ̀ẹ́ wọn lábúlé tí wọ́n bá ń bẹ lọ́dọ̀ ẹni tí ń pọ̀ kákú àbẹ́ mọ̀ gbọ́ mi yé ni wọ́n mọ̀ ọ́n pé àwọn tí ń bẹ ń ta mọ̀ pé bóò ni o bóò ni ọmọ tí wọ́n bá ti gbọ́hùn àwọn tí ń bẹ nú ilé mọ́ tààrà sóyé nígbà tó bá yá tẹ́lẹ̀ yẹn ti dákẹ́ mọ́ ọ lọ́wọ́ ẹ kàn gbọ́gbé ẹkún ẹnìkan láti inú ilé yìí àwọn ti mẹ́ni tó kú láì gbé nǹkan ẹni tí ń ṣàìsàn tó yé ọ̀wẹ́ ní dáhà sí kọ̀ǹfàmù kókó yẹn ó sì ti kú lóòótọ́ ni ká tó wá sọ̀gbà tí tẹkinọ́lọ́jì tún ti wá wà tó yẹ pé ọ̀rọ̀ wa ọ̀rọ̀ pé yẹn kú ó ti dòkú kò dòkú wá di problem a ní máa fòkú ráre tóye òkú míì náà òkú tí wọ́n ti fi ń ráre tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ń kọ́ ṣe wọn tá a fi ń pàkíyèsí yìí òkú míì ò ṣe rí mọ́ á tètè wẹ òkú yẹn min tẹ̀sílì à nítorí rẹ̀ á wẹ̀ wà tẹ̀kfíìnì á fún ní aṣọ wọ̀sọ̀látò àlẹ́ tó bá jẹ́ ni tí nígbà pé òkú mùsùlùmí náà la pè é tí é sọ́kò mùsùlùmí àfẹnujẹ́ tó jẹ́ pé òkú mùsùlùmí ti ń ṣe sọ́lá á sì sọ́lá tòótọ́ náà lára èyí tí èbá ti ṣe sọ́lá tó kú sórí ọkọ rẹ̀ à ní ṣe sọ́lá tó sílá ọ̀daràn lẹ́ni tó bá ti sọ́lá tó sílá o ọ̀tọ̀ ọlọ́run sì ni torí pé ẹnìyàn kórìíra sọ̀láàtù ńgbà tí ń bẹ láyé wọnàkìlùhù ìlà kọ́bìrì á sì gbé lọ sórí tẹ́ ìkọ́lì nàbí sallallahu alaihi wasallam láyà ń bá gèlè jí fásilì muslim àǹtóhùbà sàbẹ́yìnà zọ̀hàráìnì àhìlì kò lẹ́tọ̀ káwá ṣe òkú mùsùlùmí lọ́jọ́ sáàárín àwọn èèyàn ẹ̀ ká má gbèsè rọwáwò àbùdá èyí tó tẹ̀lé àbí ká tó lọ síbi èyí tó tẹ̀lé òkú tó bá jẹ́ afáktù ìdàkẹ́ni arúbàtà àṣùrù tí ọmọ tó bọ́ọ̀lẹ̀ tó jẹ́ oyún tó sẹ́ tó bá ti wọ oṣù mẹ́rin bùsìl wọ̀súlẹ̀ àlè àwẹ̀ á sì ti sọ̀láàtù sílá torí ẹlẹ́mìí ni lèkọ́ọ̀lì sallallahu alaihi wasallam wàsákìtù àwọn wàsíkìtù yusalla alaihi wa yóò di àlè wàlídẹ́ ibi nọ́tọ̀tù wa rahma á kírun sí ọmọ tó wálẹ̀ tó sì fi sẹ̀mí a sì sọ láti sílá a sì bẹ lọ́wọ́n àforíjì àtìkẹ́ fún àwọn òbí rẹ̀. nínú àwọn ojúṣe tá a ṣe fún òkú tọ́pọ̀lọpọ̀ kàkún òǹlélẹ́yìí afẹ́ kí sáàárín òkú tá a gbẹ́ fún afẹ́ kó jìn nínú àwọn ojúṣe tá a fi ráre púpọ̀ jù lásìkò yìí oníkákan rí òkú mọ́lẹ̀ bí ajá agbésàárè òkú bí gbàtà àwọn ọmọ gbésàárè wọn wọ̀nyí pé ah, sísàárè lẹ́ ń gbé abẹ́fẹ́ kọ́lé ó yẹ kí wọ́n máa béèrè bẹ́ẹ̀ ẹni tí gbogbo àwọn kí ló sì fà á à ní program fún orí tẹ́ à ní program fún orí tẹ́ ara ẹ̀sìn tó létò táwọn tí ń ṣẹ̀sìn ò létò kìí ṣe ìgbà tó kù bá kú ní sàárè ìkùnmọ abẹ ńlẹ torí ojú ọmọ káwọn èèyàn yóò mọ̀ di pé ẹgbẹ́ ń tẹ́gbẹ́ yóò mọ̀ di pé kílẹ̀ à ń gbẹ́ tó tó yẹ yóò mọ̀ di pé ibẹ̀ náà ti gba òkú ibẹ̀ náà ti gba wọ́n ti sìnkú rí tí wọ́n ń fún mọ́ tí wọ́n ń fún mọ́ túláàsì síbi tá a ti ní tí ọ̀rọ̀ tá lẹ́nu ọ̀rọ̀ á gẹ́ sàárè tí ó jìn tí ó múyàn tí ẹni tó bá kónú àṣẹ yóò débi gbáyà sàárè ìtawá gbé ìta gbẹ́ tó jì yẹn ibẹ̀ gan kọ́ là ń lọ o àṣẹwà gbé sàlẹ̀ rẹ̀ níbi kíbílà ibi tá a fẹ́ gbòkú sí nìyẹn dèdè tí wọ́n ń gbẹ́ yìí náà ní níta gbẹ́ tá a fẹ́ gbòkú sí nìyẹn yóò fẹ́ tó ń táwọn yẹn kalẹ̀ ń gbẹ́ tá a pè ní ìtí ìtì sàárè gan kan gbẹ́ sókè yẹn torí ìta gbẹ́ sísàlẹ̀ yẹn yóò gba òkú dáadáa tẹ́fẹ́ni tó bá bọ́nú yóò fojú rí òkú yẹn ibẹ̀ yẹn la fẹ́ da síláàbù bò níbi tìsàlẹ̀ tá a gbẹ́ látó wá rọ gbogbo ẹ̀pẹ̀ dí sáré yẹn padà àní eléyìí tá a gbẹ́ sísàlẹ̀ yẹn tá a yọ sísàlẹ̀ ní yàrá òun tó kù ó la ń pè ní láhádù ànábì sọlá ọ̀sà sọlá ó ní aláhádù lánàá wàṣákù lè béèrè náà àwa mùsùlùmí la ní láhádù èmi ò sì sí ìrí kan rí o ìsọ pé wọn ò o bóyá wọ́n ti gbẹ́ mẹ́ta nínú ọgọ́rùn-ún gbogbo obì orí tẹ́tẹ́mi ń bá wọn lọ bóyá bẹ́mi náà bá kú bóyá bíi ṣáàkù tí wọ́n gbẹ́mi náà sí irú tó kọ́mọ̀ tán gbẹ́ẹ̀ náà nù bóyá wọ́n gbẹ́mi náà sí àmọ́ tí n bá ti wà sí ìyá rẹ̀ lẹ̀ táwọn tí mo sì sọ fún tí wọ́n kápá ẹ̀ àwọn lè ṣe sùúrù àti gbẹ̀. ń gbòjẹ́ pé lójú ayé àwa tá a láàkéwú tá a lé à ń bá àwọn yẹn sọ̀rọ̀ ọ̀mọ̀ yín náà àjọ ń síyàn sí ṣáàkù ni òjíṣẹ́ lọ́n sì ní ládùn ti wa ṣákù làwọn tí ì ṣe àwa torí ìdí eléyìí agbọ́ ní àní máa sọ̀rọ̀ yìí lásán kó mọ̀ sí pátá ṣe pa ìgbésẹ̀ tá a gbé pa àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn tá a bá ń sin kásìmọ́ lànà tó tọ́ kásìmọ̀ pé a máa bẹ lọ́hùn fáwọn òpin ìdá bá ti sin wọ́n tán yàtọ̀ sáwọn àdìkárì táwọn èèyàn mímọ́ dálẹ̀ kí ló fa à ń ka sọ́dátù ìmúlùkùn bí òkú lórí tẹ́ kí ló ń fa àsọ̀látò lè fásitì kí ní fa láìlà ìlàlọ́ láìlà ìlàlọ́ láìsí pé wọ́n bá wa sọ̀rọ̀ ń táà ṣe yorùbá sì ní ń bi tàwọn àwọn káwọn ti bí wọ́n ti ń ṣe kó lè rí ibi ti rí àwọn ẹlẹ́sìn ìsìlámù ń kọ́ sa àgbàlá sọ́dọ̀ ànábì sallallahu alaihi àwọn àkíyèsí bá sọ̀ ti gbà lórí afẹ́fẹ́ mọ́ni à ń sọ nílé kéwú à ń sọ nílé ẹ̀kọ́ à ń sọ láwọn àyè míì àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ ọdún sáfà ní fún wọn láyàtọ̀ kí á ń an la ilaha illa anta astaghfiruka